ìròyìn ìdárayá tí pé lọ́sọ̀ọ̀sẹ̀ ni máa ń láǹfààní láti fún wa ní àwọn ohun tó ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa kémi ṣe kí ni iṣẹ́ tí mo gbà náà nìyẹn kí n máa kí n lọ bá yín wo nǹkan tó ń ṣẹlẹ̀ underground nǹkan tó ń lọ láàárín àwọn celebs àwọn kan tí tẹ́yìn ò mọ̀ àmọ́ táwa mọ̀ pa lè mọ̀ ká lè mú wá fún yín kẹ́ mọ̀ pa ah, àṣẹ lóòótọ́ ni ẹ̀ẹ́n tó ẹni ah, nǹkan tẹ́ni ṣe lélẹ̀ ìṣẹ̀tọ́ náà nìyẹn a máa mú ìròyìn tó yọrantí wá fún wa ohun tá a bá mọ̀ nípa ẹ̀ àbí tí a bá rí i pé ó jẹ́ òtítọ́ àwọn ò ní mú wá fún yín lórí tẹlifíṣàn Orísun fún ìdí èyí ẹ ká lọ gbádùn ohun tá a fún wa lọ́sẹ̀ yìí lábala ìròyìn ìdárayá à ń bọ̀. èyí ni ìròyìn ìdárayá ní ṣókí ìgbéyàwó kì í ṣe àṣeyọrí ọmọ bíbí náà kì í ṣe àṣeyọrí gbogbo ohun èyí ìbùkún ni tí ó jẹ́ pé Ọlọ́run nìkan báyìí ni òun fún ni kò ní ṣe pẹ̀lú bí o ṣe lówó tó bó ṣe mọ̀yàn tó bó ṣe lóye tó àbí bí o ṣe ní òkìkí tó gbogbo ohun tí mò ń sọ yìí òun ni wípé àwọn èèyàn máa ń mọ̀ọ́mọ̀ fi àwọn ohun tí mo dárúkọ yìí ìgbéyàwó àti ọmọ láti fi ṣe òṣùwọ̀n fún ìgbésí ayé àbí oríire èèyàn ẹ dákun kò sí ìgbéyàwó ẹnikẹ́ni tí ó yẹ kó jẹ́ àwòkọ́ṣe ọlọ́run nìkan ló yẹ kó jẹ́ àwòkọ́ṣe fún gbogbo wa nítorí ìdí èyí yẹra ẹ wò gbọ́ tarẹ́ má gbọ́ ti ẹlòmíràn. Kíkì ni ó sọ ọ̀rọ̀ yìí di mìíràn ìyẹn ọ̀kan lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Bùkúnmi ni ó jáde láti yànnàná ọ̀rọ̀ yìí lẹ́yìn tí àwọn èèyàn ti ń sọ oríṣiríṣi ohun nípa rẹ̀. A bá Big Brother Naija Nina àti ọkọ rẹ̀ yọ̀ fún ti ọmọ tuntun jòjòló ọkùnrin tí wọ́n bí sí ìlú òyìnbó lánàá òde yìí eléyìí tí ọkọ rẹ̀ tí ó sọ lórí ẹ̀rọ ayélujára ìyẹn Instagram ẹ̀ tí ó sì pe ọmọ náà ní Denzel Kelechukwu ó wáá sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ ọmọ mi àtúntì bí ọba mìíràn. a òṣèrébìnrin ti elédè gẹ̀ẹ́sì Mimi Ọ̀jíẹ̀kùẹ̀ fún ti ọkọ̀ tuntun tí ó rà fún ara rẹ̀ láti kíra ẹ̀ kú oríire ó sọ wípé ẹ̀bùn tí mo lè rà fúnra mi òun náà ni eléyìí ni fún wípé mo ní àǹfààní láti lè ra ẹ̀bùn tí ó wù mí fún ara mi. lákòótán èmi ni ẹni tí kò ní mú èèyàn sínú tí kò ní máa banújẹ́ àbí tí a wá da ẹnu bolẹ̀ àbí dẹnu kọlẹ̀ láti máa ronú débi pé màá gbèrò láti fẹ́ pa ara mi nítorí pé à ń sọ̀rọ̀ nípa pé a ti di àgbàlagbà a ti dàgbà sí i tí a bá dára ọpẹ́ ní fọlọ́run bíjà bá dẹ̀wà náà ǹjẹ́ kò mọ̀ pé jà wà màá sọ fún ohun tí o ṣe mi ní wá láti máa jẹ́ káwọn èèyàn máa káàánú mi bí ẹni pé ẹnì kejì ni ó jàre a ó parí ẹ̀ táyé ẹ̀ bá yọ báyìí ò bá dẹ̀ yọ náà èyí fọwọ́lẹ́rọ́ máa máa wò ni má torí wípé mo jẹ́ ẹni tí ò kì í sọ̀rọ̀ abẹ́ni ìrẹ̀lẹ̀ kẹ wá torí ẹ̀ kẹ máa fi rẹ́mi jẹ ká máa sọ lórúkọ wípé à ń dàgbà ni téèyàn bá ń dàgbà èèyàn yógun jà bẹ́ẹ̀ ni àmọ́ ní tèmi ní tèmi o mò ń dàgbà sí yẹn o kò ń ṣe wípé màá jẹ́ kéèyàn kan rẹ́ mi jẹ àbí kí wọ́n sọ ọ̀rọ̀ àlùfàṣà sí sí mi ó wá sọ wípé a ti la oríṣiríṣi kọjá nínú ayé má bà ti ẹnìkejì jẹ́ kó wá máa sọ wípé òun bọ́ sí orí ẹ̀rọ ayélujára láti sọ wípé ẹ à ń dàgbà ìyẹn maturity ọlọ́gbọ́n nìkan ni ọ̀rọ̀ mi ló lè yé o ìbẹ̀rẹ̀ ọ̀tún rèé fún mi ìfẹ́ ni látọ̀dọ̀ tèmi wá Bùnmi Toriola ni ó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára ní ọjọ́ ìbí rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá, lẹ́yìn tí àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa òun àti ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ Iam Shy tí ó jẹ́ ìyàwó Adéníyì Johnson tí wọ́n jọ wà ní agboolé eré. Ó kọ ọ̀rọ̀ yìí, àwọn olólùfẹ́ rẹ̀ sì tẹ̀lé e láti sọ wípé àwọn nífẹ̀ẹ́ Bùnmi tuntun. Ìròyìn ìdárayá kò jù báyìí lọ lọ́sẹ̀ yìí.